powerful marriage ìgbéyàwó tipátipá bó o fẹ́ bó o kọ̀ wàá ṣègbéyàwó ohun tó máa tẹ ẹ̀yìn ẹ̀yọ́ ńlá ò mọ̀ sinimá sensation àwọn tún wò ní ó ti jáde from the table of Agbale to inspirational marketer lọ́yìnbá fi ń tòdì eléyìí tó ga. sinimá ti tó fún marriage irú kọ́ndíṣàn wo ni lẹ́yìn olódùmarè kò sẹ́ni tó lè remain single for life. ọ̀run làálà fún gbogbo ọkùnrin tó bá gbórí wọlé. ó kú ọ. bàbá ọmọ mi ní small problem. big problem ni wọ́n ní. ẹ jọ̀ọ́ tó bá fi ọkàn ọkàn máa ń fi style kù mọ́ lórí. kò sọ pé wọ́n máa ń fi style wọ́n máa ń kú lé wọn lórí. ọkọ ṣe máa kú yóò ṣe máa kú mọ́yàn lórí. bẹ́ẹ̀ ni small problem. àbí iwájú fa. problem ńlá. láì jábọ́ lẹ́yìn ẹ̀ kí insist kó n fẹ́ ṣègbéyàwó. bẹ́ẹ̀ ni mi fẹ́ fẹ́ wèrè mi. ẹ wo ẹ jẹ́ kó má rí ìnáwó ẹ ayé àgbò kan ẹgbọ́n ta ló máa fẹ́ ta ń fẹ́ kú ibi tẹ́ fojú sí ọ̀nà gbàbẹ̀ lọ suspense inú múfì gangan nìyẹn ó yí bóbójú first marriage ó sensational It's a blockbuster written by Ronke Solana Amusan. Produced and directed by Bolaji Amusan, Mr. Latin. Associate director ni Wasiu Owoya Gausu. Starring Bolaji Amusan, Mr. Latin. Kọ́lá Ajayemi, Owolabi Ajasa, Kẹ́mi Àgbésìn Kẹ́mítì, Fúnmi Ọjọ́yẹ Olútọ́lá, Juliet Jàdó, Ayọ̀láyà, Túndé Adéríoyè, Ọláyẹmí Jímọ̀ Yẹn Kẹ́m, Sọ́ni Ìwọ́lágadé Ògbólúkẹ́, Kabiru Adéyínká Arínájà, Káyọ̀dé na Mr. Paragon, Wàsíù Ìjàyẹ́gbẹ̀mí, Fúnmi Sọ́nọ́lá yashakon. Biola Adékúnlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dẹ̀ ní forceful marriage ó kí n tọ́ fọ́tò mẹ́sẹ̀ iṣẹ́ bàbá iṣẹ́ ni àwọn tí wọ́n ní ẹ̀ gbà